rahmatullahi wa barakatuh. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, أشهد الله لا إله إلا الله أشهد الله لا إله إلا الله أشهد أن هذا رسول الله أشهد أن هذا رسول الله حي على الصلاة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 اتقوا الله تعالى حق تقوى ولا تنسوا أن الله سبحانه وتعالى خص لكم هذا الشهر المبارك لنيل السعادة لنيل السعادة والشهادة والله والله أسأل أن يجعلنا من السعداء والشهداء عباد الله وخطبتنا اليوم تدور حول السنة والبدعة في هذه الأواخر من رمضان علم أن رسول الله صلى الله عليه وسلم يجتهد في شهر رمضان أكثر من غيره وأنه أكثر في العبادة في العشر أواخر من رمضان لما فيها من الخير وهذا الرسول الذي كفر له ما تقدم من ذنبه ومن تأخر عباد الله اجتهدوا في هذه العشر أواخر ومن السنة في هذه العشر أواخر ليلة القدر قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه ولعلماء أقوال في أي ليلة كان من هذه الليالي وبالاقتصار اطلبه في هذه الليالي كلها عباد الله هناك دعاء الذي ولد فيها عن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله أرأيت إن علمت ليلة ليلة القدر ما أقول فيها قال صلى الله عليه وسلم قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني رواه أحمد ومن السنة الاعتكاف هو اللزوم المسجد للعبادة تقرب إلى الله سبحانه وتعالى واختلف العلماء في أي في أي مسجد تقام فيه الاعتكاف وتضيع الوقت لا تستطيع أن يبين أقوالهم ومنهم من قال لا تقام إلا في ثلاثة مساجد وقال بعضهم تقام في أي مسجد الذي تقام فيه أو فيها الجمعة ومن السنة زكاة الفطر للفقراء صاعا من شعير على الأرض والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين كما جاء في الحديث رواه المنبخار ومسلم هذا هو ọlọ́run الله عليكم orí أولي أجنجتان rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹ́ rú sí ọlọ́run à ń kíra wá pé a kú òǹgbẹ a kú sí ọrẹ kọlọ̀ ọba kí ó má da ládátárì ní oṣù yìí kó má da lu aláyà o. ó rí bẹ́ẹ̀ ni kó ṣe fẹ́mi àti yín. èyí tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa lẹ́nìí a ti mọ̀ pé mẹ́wàá tààrin òun là ń lọ wẹ́rúwẹ́rì ilé bá sùn lónìí àwọn yóò máa di bíi eighteen kan tá a bá sì sí méjìdínlógún ìgbà tí mo bí bíi ọ̀tún lájọ́ mẹ́rin a máa bọ́ sí mẹ́wàá ìgbẹ̀yìn ẹ má jòrò ẹ wá o mẹ́wàá gbẹ̀yìn yìí ibẹ̀ gangan ni mùdùmùdùn Ramadan wa tanabi sallallahu alayhi wa sallam tí ń sọ fún wa pé man hurima khayruha faqad hurima oore tí ń bẹ́nu oṣù Ramadan náà bọ́bá bọ́ fún yàn orí ọdún bọ́ fún yàn nù nínú mẹ́wàá gbẹ̀yìn ló kọ́lọ́mà jọba fún wa o kí làwọn nǹkan tó jẹ́ súnà tànẹ́bà Muhammad tó yẹ kémi àti ẹ ká ṣe nínú àgbẹ̀yìn yìí kò sí gbogbo yẹn láti jẹ́ dáadáa àwọn sálàf wọ́n ní gbogbo sẹ́gbà ti jẹ́ dáadáa láyé èsú náà nípìn bẹ́ẹ̀. tọ́lọ́bá lẹ́sẹ̀ kí ìyẹn wà ní jẹ́nà ètùtù wà dìde pé sẹ́yìn ó bẹ̀rẹ̀ àdìjẹ́nà bẹ́yìn ò sàṣejù ń bẹ́ ó sàṣètò èṣù a máa mú ọ̀nà méjì kalẹ̀ lẹ́yìn ọ̀nà tọ́lọ́ tó bá ti yàn kalẹ̀ fún alẹ́ umar nabi sallallahu alaihi wasallam àwọn sálàfù ni èṣù wa yan ọ̀nà méjì kalẹ̀ fún àwọn nabi adama náà ni o yóò mú yóò wá yan pé àṣètò àwọn kan ò níbi tọ́lọ́ wa pè lórí fún wa èṣù ni ó yan yan fún yàn àṣètò ẹlẹ́ẹ̀kejì ńkọ́ àṣejù àti ètò ni pé wọ́n máa títí ò bá ṣe èyíwọ̀n náà ní ọ̀rí àti ètò nù èsù ló gbúra síbọ̀ tí sákùn sí bá ṣe sí ìwọ̀n náà ni ìtẹ́ kàkalẹ̀ kéèyàn ṣe ní mẹ́wàá gbẹ̀yìn títí máa ṣe àwọn ẹgbẹ́ ọlọ́wọ̀n nígbà iṣẹ́ èsù nù. ẹ wá rí àwọn aláṣejù làwọn wà lọ mú bíbí aláńlá mẹ́ẹ̀. àmọ́ èyí Jesu jẹ́ súnà tànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ kí mi rẹ̀ ó ṣe wàláhì kìí ṣe nǹkan tó lágbára púpọ̀ kìí ṣe nǹkan tó lágbára púpọ̀ àwa la àìgbọ́ àgbọ́ yí ẹ̀sìn lásán ìwà làbára wa lọ́wọ́ ọlọ́run ò kí ọlọ́run yóò kèmí náà lọ́wọ́ àdìwọ́ náà o mo sọ lẹ́ẹ̀kan àwọn sẹ́sì yìí rẹ̀ orí yìí kìí sí nǹkan tó lágbára púpọ̀ kákàgbìyànjú kágbìyànjú agbára wájú tó ni nínú rẹ̀ òun náà ni Laylatul Qadr mànẹ́bí sallallahu alaihi wasallam òun sọ pé man qama Laylatul Qadr man qama Laylatul Qadr ẹni bá dìde lóru lẹ́látòrò kọ́dírì ìmáànà ó dìde pẹ̀lú gbàgbọ́ pé á ah, ìmáànì lè dìde ó ní mọ́nì sí ẹnitánẹ́bí sallallahu alaihi wasallam tó sọ àti tọ́nà ọba sọ nípa lẹ́látòrò kọ́dírì wà ihtisaban wọ́n tún wá fi wá ó tún wá láníyàn pé òun fẹ́ wá oore tí ń bẹ nínú. oòrùn látò kọ́ rí òun wà ní anábì ní orúkọ ẹni wọ́n kọ́ rí pẹ̀lú lẹ́yìn ni pé gúfẹ́rọ̀ Allahu ma taqaddama min gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe sẹ́yìn ọlọ́run fọmọ àlẹ́ka ẹ̀fà ń kílẹ̀ rẹ̀ fúnná ọbẹ̀ rí ẹ má jẹ́ àgbàgbé o àní wọ́n yọ àwọn kan kó nọmọ náà nínú àgbẹ̀yìn ẹni tí wọ́n ti kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ọmọ náà ni nínú oṣù yìí mẹ́wàá gbẹ̀yìn wọn yọ pé léyò jọ́nà wọn mọ́ aláìlá lọ́mọ náà tẹ́lẹ̀ àbáyé tí ìfẹ́ asọ́dọ̀mọ àlìjánà tọ́ aláfọ́fà náà ń bẹ́ o ẹni tí wọ́n ti pọ́kọ́ màlìjánà ń tẹ́tẹ́lẹ̀ òun náà lè sàfọ́fà o pé akàkọ́kọ́ màlìjánà ni kẹwàá ọlọ́run àyè tí ìfẹ́ bẹ́ẹ̀ fún un ọyẹ bá parẹ́ ẹ sọ̀dọ̀mọ náà eléyìí tó lóun wọ́n máa bí ẹ bá wà fún un eré lọ́nà ń wọ́wọ́ ẹ bá wa fún iṣẹ́ lẹ́lẹ́yìn ń wá ẹ bá wa fún òru yìí ni o lẹ́yìn àmọ́yìn tọ́kọ́rọ́ kan ṣe fún ọ̀nà pé ọ̀tẹ̀ kọ́ dìde lẹ́yìn tó nígbàgbọ́ sọ́lọ́ ní tí wọ́n sọ pa òru yìí lẹ́yìn tó nígbàgbọ́ sọ́lọ́ sallallahu alaihi wasallam ẹni tó sọ pa òru yìí ọtún wá fi wá oore àkọ́kọ́ rẹ̀ lọ́kọ̀ fún pé ẹ kọ́kọ́ bá pa ẹsẹ̀ rẹ̀ náà nítorí pé ní tí èjì kọ́rọ̀ wọ́n ti ní opportunity gbígbà àdúrà mẹ́ o ọlọ́mọ sá sí ìrànlọ́mí àti ẹ̀ o lóru èyí kí láwàá ṣe kò sí nta ṣe kò sí special kankan àwọn nẹ́fìlà náà là á yàn nẹ́fìlà táwọn á yàn èyí tá bá ti yàn lásámú bọ́ọ̀mù aníkà kí lẹ́yìn ìṣáì bá láì fi bó ti jẹ́ kó wúlò lẹ́yìn kí ti náà ní bá láì fi àmọ́ ó ní àdúrà tá nẹ́bí sallallahu alaihi wasallam tó ní ká máa ṣe àdúrà àwọn àwọn agbìyànjú pé ká ṣe ní òru Lailatul Qadr ìyàwó Aisha radiyallahu ta'ala anha àwọn nábì lọ ànábì o wọ́n ní wọ́n jíjẹ́ ọlọ́run bọ́lọ̀n bá ní ìmọ̀ ọjọ́ tí Lailatul Qadr bọ́ sí madha aqulu fiha kí ni mo sọ mbẹ́ẹ̀ anábì ní ma sọ pé kúlì allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni súnà anábì nù. bẹ́ẹ̀ bá wọ bí ilé yìí lápẹjúwe nísìnyí torí sẹ́rí èṣù tó bá fẹ́ mọ̀ ẹ́ ń bí díà ibi súnà náà ti mú wọn o èyí tẹ́ gbọ́lẹ̀ súnà tà nẹ́bì sí ẹ̀wọ̀n sọ kùránì méje kalẹ̀ tààrà yín táwọn ndị àbáǹsẹ̀ láti ká bíi wọ́n sọ kùránì méjì kalẹ̀ ẹ tí ìyàwó àìsàn bẹ́ẹ̀ lọ́wọ́ nísìn wà nẹ́bí bọ́lọ̀ bá ní kí n mòrú látò kọ́dírí kí ni kí n wí kí ni kí n wí tọ́lọ̀ wọn ò mi ti kò ń gé oore tí ń náà ní ti ìyá ń ànábì kò púpọ̀ kú lọ Allahumma inaka sunna ní yẹn. ìdí kùránì táwa wí sépè lásẹ́ kò lè bàyẹ̀ dáadáa òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ẹja fi wé gẹ́gẹ́ bí dókítà dókítà lábẹ́rẹ́ ọlẹ́rí ń fọ wọ́n wá fọ pé ògùn yìí ni ọ lò ọwọ́ adébi tó ti rògùn ọlọ́fẹ́ ra wọ́n ní ra ẹ̀ wọn náà ògùn ẹ̀kún mi kàn wọ́n á gbé ogun egbò fún ọ ogun tó fi ń wo egbò ọba dààmú ó di pọ́sì àbí òdi pọ́sì mọ́ lọ́wọ́ ìwọ ní kẹ́tí mú kan fún ọ wà láì bó ti rí nù. ẹ jẹ́ agbólé ń tà nígbà tí wálé afáwọn abdullahi bin Mas'ud sábì ànábì ni o ó ní ittabi'u wala tabtadi'u nǹkan tẹ́ kan ní ẹ̀yìn ju ànábì tẹ́ẹ̀dì wà lìjẹ́ náà lé ìtẹ́ẹ̀dì wà lìjẹ́ náà pé ittabi'u tẹ́ẹ̀rí lànà tánibà ti tẹ̀kalẹ̀ ẹ̀ máa tẹ̀lé bẹ́ẹ̀ ẹ má òfin tó ní àṣẹ yìí kéré èyí tàbí ṣe tó ní ẹsẹ nǹkan máa bá dì lọ́dọ̀ mi àṣẹ pé sẹ̀mí iná wà àtọ̀ àná nítorí ìdìnnà nù kákàn sọ̀rẹ́ndà náà ni wà látẹ̀tẹ̀dù pàpàdé kò fi ìtàn ẹ má tó dá mi ilẹ̀ mọ́ lẹ́yìn tó luwa ti fún yàtà nábì ẹ má dábí dí àwọn ilẹ̀ mọ́ torí pé ọmọ ti tó yín wàláhì èyí tó ṣe déédéé oore ládùúkọ́ nílànà bí fún wa. Allahumma innaka afuwun tuhibbul afwa adúgbọ́dọ̀ ọlọ́run ọba gbogbo aláti mọ̀ kí lẹ́ńdà mọ́ra yín sí ẹ̀wọ̀n asakura ni táwọn èyí tó à ń sá. súnà anábì nù eléyìí ló máa wí ní òru yìí. àwọn àfà wọn wá ṣe ìyapa ìyapa pọ̀ púpọ̀ pé nínú máa gbẹ̀yìn gan òru gan ló bọ́ sí. àwọn kan ní ká máa wá láti twenty one yẹ pé òru twenty one ṣé ọ̀bẹ́ ní ká twenty one sá ká ní àwẹ̀ di twenty lónìí níjọ́ àjẹpẹ́ òru ni òru níjọ́ sáyẹ̀ bá di twenty ni sàárì twenty one náà pẹ̀lú twenty one níjọ́ tí àwẹ̀ bá ti di twenty tẹ́ẹ̀sì mú báyìí bẹ́ẹ̀ bá ti wọ́n mọ́ gúbì ni ẹ ti wọ òru sẹ́ni ẹ̀wọ̀ àti mọ́ gúbì lọ́dọ̀ àmọ́ sàdúrà ni àti mọ́ gúbì twenty one tó bá wù ọ́ lẹ́sẹ̀ twenty two tó fún di òru twenty three again tó ọgbà ẹ twenty two tán tẹ́gẹ̀sàrí fún eyín ọba ti tọ́ba ti sínú fún kìnìún tó wọ́n ti bẹ̀rẹ̀ náà nù kì í wá sí pásìkò báyìí ló wà lójú sọ pé kì í ṣe pé kì í ṣe pé ó nǹkan tó pẹ́ pọ̀ ni tọ́wọ́ àjòkó tó alára jẹ ààrẹ àwọn ẹbí wọn máa ń dá àmọ́ aláwọn aláwọn wá sí kòun gangan àsìkò gangan kíláàsì gangan wọn ṣáà ti wí gbólóhùn yìí ìṣẹ́jú márùn-ún lọ níní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ níní ọgbọ̀n ìṣẹ́jú lọ níní tọ́ọ̀ lé fi ṣe irú ń tà sọ yìí tọ́kàn jòkó kọ́ fọbalẹ̀ fún tọ́ ti ṣe kọ́sà jẹ́ pé inú òru lọ ṣe kò bá jẹ́ ọ̀bẹ̀rẹ̀ òru kò bá jẹ́ àárín òru kò bá jẹ́ gbẹ̀rin intanẹ́bí àtọ́lọ̀ jẹ́ wọn pé Laylatul Qadr gbogbo tí ń jẹ́ Laylatul Qadr níjọ́ láti bìbẹ̀rẹ̀ rẹ̀ dé parí rẹ̀ olórí yìí wà. mo rò pé wàá jẹ̀mọ́ kọ́lọ̀ kò fi wàá lọ́rùn o àmì tó dé ajú táwọn afáàsọ fún wa pé ṣe rí mẹ́wàá gbẹ̀yìn òní ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa wà mẹ́ẹ̀ yẹn ló fa anabi sallallahu alayhi wa sallam nínú súnà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní al-i'tikaf anabi sallallahu alayhi wa sallam tó bá ti wá di mẹ́wàá anabi máa ń kú lé ní ìmọ̀ sí i'tikaf ìṣe pé ní i'tikaf òun ni kéèyàn kóra dúró nínú mọ́sálásí fún àwọn àsìkò yìí yóò máa ṣàdúrà ń náà ni yóò máa ka Qur'an yóò máa ṣe kéréṣiríṣi tó bá di òru ó wà lè pọ̀ ní Allahumma innaka afuwwun tuhibbu al-'afwa fa'fu òkà ṣe ti kàfó sí sẹ́ṣà àdúrà kankan fún ti kàf ó kàn láwọn májẹ̀mú ni bí màá ṣe ti kàf kò láǹfààní àti lọ́ọ́ lómọlẹ́bí rẹ̀ mọ́ bí màá ṣe ti kàf kò láǹfààní àlọ́ kíyàn bí màá ṣe ti kàf à ń jáde lọ à ń bọ̀ ìlú láǹfààní rẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ lọ́dún lẹ́yìn. bákan náà àwọn afáìsì ìyapa ń bẹ lọ́dọ̀ wọn náà lórí ẹ̀ ti kàf pé mọ́sáàsì wò láti ṣe gan rí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àmọ́ kò sí àyè rárá. ìbẹ́ náà àfáà tí wọ́n ní mọ́sáàsì mẹ́ta náà ni wọ́n sì mú hadith wa àdìsí àfáà òfẹ́ ìfà al-Yaman radiyallahu ta'ala anhu tí ànábì ní la i'tikafa illa fi thalathati masajid àkàtọ̀ bẹ́ẹ̀ tí igbó ọ̀sẹ̀ ti káàf àfi mọ́sáàsì mẹ́ta mọ́sáàsì ọlọ́run ní kaaba ẹlẹ́ẹ̀kejì mọ́sáàsì ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta mọ́sáàsì wà ní Kudus lẹ́yìn rẹ̀ igbó ọ̀sẹ̀ ti káàf mọ́ àwọn àbá mi náà sọ pé ah, kò sí tí ò pẹ̀lú àwọn àdìsí mi náà bí àdìsí yàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n láwọn mọ́sálásí tó máa ti ń kírun jàmá ṣé ẹni gbogbo àwọn àdìsí àsọ yìí náà làwọn kò kan àwọn tó gbà pé mẹ́ta ni àwọn náà sọ lérí ti Aisha yìí àwọn tó gbà pé gbogbo mọ́sálásí ni àwọn náà sọ lórí ti tani irú àwọn àfáwa àfáwa Albani rahimahullahu ta'ala wọ́n kí fún tiwọn ni pé ìgbọ̀ ṣe ní ìgbọ̀ ọdún bá ń ṣẹ̀ta lọ wọ́n kí wọn nìyẹn àfáwa bin Baz àtàwọn àfáà mi náà àwọn ah, ní a wò síbi ní òtìlẹ̀ sí kọ́ ìmọ̀ àti ẹ̀kẹ́ ìjùmọ̀ bọ́ọ̀lù abẹ́tù pẹ̀lú àdídì láti káfa ilà fi tàlàsà tó jáde níbi táàdì sí gáàdì ṣẹlẹ̀ ìlàbù wà mẹ́ níjọ́ tí òtẹ́fà ń sọ̀rọ̀ yìí ń sọ fún Abdullahi bin Mas'ud Abdullahi bin Mas'ud wà sẹ́pẹ̀ lọ́wọ́ rẹ̀ ìjẹ́ Abdullahi sọ pé ọ̀tọ̀ ń sọ yìí ó ṣeé ṣe pé wọ́n ní òye tó pẹ́pẹ́ àwọn tí wọ́n ń ṣe ti mọ́sálásí míì àwọn lóye tó so ó mọ̀ pé Eh, abdul masoud kò kò gbà fún òdòyìnbá níbi tá a ti sọ yìí kò gbà pé n ti sọ nìyẹn ó ní bóyá òun ní èyí tó bóyá àwọn jùlọ tó sọ nìyẹn àwọn afọ abẹnibá sọ ọ̀nà lọ́tọ́ọ́lá wọn ní ìtumọ̀ hadith pé hadith sọ ẹ̀wù ni o la i'tikafa afdal la i'tikafa afdal illa fi thalathati masajid wọn ní tá a sọ nìyẹn eléyìí wọ́n ha pé wọ́n ha ìdìmọ̀ wa bẹ́ẹ̀ kọ́dọ̀ ọlọ́ọ̀ náà máa ń sọ bẹ́ẹ̀ fasihalu kọ́ríà fasihalu badala fasihalu hala alkọ́ríà wọ́n náà máa ń sọ bẹ́ẹ̀ tí ó ha gbólóhùn kan rẹ báyìí tẹ́pẹ́ yóò sì máa túmọ̀ pé dáhùn sọ nílé yìí alimohim ìyapa mẹ́mẹ́rẹ́ náà àwọn afẹ́sìn èyí tó sì súnmọ́ ní pé àwa tá à ń gbọ́rọ̀ àwọn àfa tá à ń kásẹ́rọ̀ àwọn àfa kò sọ́kọ̀ tẹ́fẹ́ dá sí i à ń mọ títí àwọn agbé kalẹ̀ lórí rẹ̀ ni pé ẹni tó bá mú sáǹdì pé kò síbi tí yóò ti lè ṣe kó máa rí àwọn tán ní ìgbọ́ ọ̀sẹ́jú lágbẹ̀ta lálára ṣe ju o wàhálà yẹn ti kọjá rẹ̀ máa rí wọn bẹ́ẹ̀ wọ́n ti ń sẹ́ẹ̀sì ni èyí ń sẹ́ẹ̀sì èyí ń sẹ́ẹ̀sì pẹ̀lú fẹ́nu èyí ń sẹ́ẹ̀sì pẹ̀lú pé bàbá mi ní ti báyìí àmì ní ti báyìí àfáà mi ní ti báyìí o ní tẹ́ máa kàn fèsì lórí ẹ̀fẹ́ sẹ́ẹ̀sì kó wọn sáà rí pé tó ń ti bẹ̀rẹ̀ lọ́nà lórí ẹ̀kọ́ rẹ̀ lórí ẹ̀ ẹ mẹ́rin ọlọ́lá sí ju àwọn táwọn bá ń ṣe ní kòtúndájú ìrìn lè ṣe tó bá yẹ tó bá ṣe jùmọ̀ tó bá ní sí ẹ má rí wọn pé wọ́n ń ṣe bídíà muhammadin وعلى آله وأصحابه وسلم الحمد لله والصلاة والسلام ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallam adakọkọlọ alekun kẹrẹ wọn bá anabi sallallahu alayhi wa sallam sunan lẹ́kẹta nínú mẹ́wàá gbẹ̀yìn yìí wọn ni zakato fitiri torí àsìkò àti zakato fitiri àtìlẹ̀ ìgbàláyé wà fún wa láti ṣàlàyé ẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ wá. èyí tó wá jẹ́ bídíà tí ń bẹ nínú mẹ́wàá gbẹ̀yìn yìí ó ní al-ihtifal bi Laylatul Qadr bídíà ni o ká ṣe ayẹyẹ fún Laylatul Qadr tọ́ ọ́ yọ̀ ti yín rí gbogbo nǹkan dé ẹ̀sọ́ da ayẹyẹ mọ́ yàrá lọ́nà ẹ̀sìn àwọn ilé ìdíjọ́ tí wọ́n ṣe ti wọn wọ́n gba tẹ́ǹtì tẹ́ǹtì bíi ti káwọn fún bíi níbi yẹyẹ ìdíje tẹ́ǹtì ṣé ma ẹ máa rẹ́pìlà rí tẹ́sì ni àbí òun lẹ́fẹ́ símẹ́ ó tún ọyàn chairman àfi ń wá àti àfi ń mádìú kò sóṣù kan ọgbọ́n kẹ́kẹ́ Ramadan lọ ò rí ìyàwó ṣe ní Ramadan ò ṣe fi dọ́ọ̀mù ọ̀dà pé náwó yìí ẹ ń fìyà jẹra yín ni àwọn míì àṣẹ lálẹ́ ó tún wá tẹ́ni wọn aṣàkùránì méje ó tún wá ṣe náfìlà wàláhì ẹ̀ ń dààmú ara yín ni. anabi sallallahu alayhi wa sallam masalasi ń bẹ lásìkò anabi nínú àwọn masalasi tó lóore jù láyé tó yẹ pé èèyàn lè torí ẹ̀ kó lọ sí Madina masalasi anabi ni ìbẹ́ Madina o anabi ò kóra pé èèyàn tó bá kí masalasi anabi ní tó fi jùlọ mí lọ ó tó one thousand ẹwà àǹfààní ńláńlá tí wọ́n rí wà láìwọ̀n òsè wọn òsè onífìlà inú mọ́lá sí bíbíà ni tó bá ti kì ọ́ sílẹ̀ ọ̀rọ̀ ọ̀lọ́ bó sàfà rẹ ní ṣe máa lọ bó sàfà rẹ ló dálẹ̀ máa lọ torójú ó lè jẹ́ sọ́ọ̀tì ọjọ́ látùkádì gẹ̀gẹ̀ torí ìjọba ń sẹ́jọ́ ọlọ́run nígbà o kẹ́ẹ̀sì àlàmúmọ̀ iná káfù kẹ́ẹ̀sì wá mílíọ̀ kẹ́yìn tó wọ́n mèrè tẹ́ẹ̀sì níbi jẹ́ sáfìlà ni ọlọ́run nígbà lọ́wọ́ yín torí pé bídíà ni gbogbo tó wà jẹ́ bíbí ọlọ́mọ ń dá lóyún lára ni ẹ má jàmbá wọn ṣe o eléyìí òun ni bíbí àti ilẹ̀ ní àsìkò yìí abẹ́rẹ́ ọba àdékè ọlá wọ́n sọ ìwájú gbọ́ àgbọ̀ ìsúná àmì sọ̀rọ̀ sẹ́lẹ̀m orí ti ń bẹ níbi òru náà má fi bẹ̀rẹ̀ kankan ọlọ́ wasallallahu ala nabiyina muhammadin wa ala wa sahbihi wa sallam subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa anta wa rahmatullahi wa barakatuh